ẹlòmíì ò gbọ́dọ̀ má lo oògùn bó bá fẹ́ sùn bí ó bá lò kò ní rọrùn sùn ìwọ ń sùn ó tún wá sùn ọgbọ́n pé wọn àṣùbà ó tún wá daṣọ borí gbé sílẹ̀ di amẹ́nẹ́nu ó mórí ọlọ́run ni ọ̀la ọ̀la tàtàbẹ̀rẹ̀ òtò wa ti ṣe ìtọ́ inú tàn tí kan kọ sínú tírà. الدكتور محمد العريفي حفظه الله وجزاه الله خيرا أنا akọ́tàn yìí sínú tíra wọn wọn làwọn lọ ìlú kan láfíríkà ń bì náà àwọn wá débì kan gbogbo bẹ́ẹ̀ wọn náà ti ń rí ládùúgbò rẹ̀ ni mọ́sálásí ni wọ́n máa kọ́ tí tí tí tí tí ò rí parí gbogbo àwọn tí ń sìn kírun ń bẹ̀ ń kọ́lé tí wọ́n wọ́n ń parí ẹ̀ ilé ọlọ́run ni ọ̀ní parí òsìlú tí ò sí ọ̀sádùúgbò tí ò sí orí common sense yìí ọmọ sọ fún wa pé báwa bá ń kọ́lé tiwa táwa ń wọlé ọlọ́run rán wọ́n wá dáwó dáwó wọ́n yọ búlọ́ọ̀kù yọ yọ yọ ọdún mẹ́wàá ogún ọdún pé kọ́lé ọlọ́run tán wọ́n sì ń kọ́ méjì ọ̀nkọ́ mẹ́ta ọ̀nkọ́ mẹ́rin ọ̀yẹ́ kó dúró tí ọmọ ànábì ádámù ẹlòmíì náà máa gbé àdúgbò yóò wá ní àwọn ọ̀rẹ́ kan wọ́n wá kí àsìkò ọ̀run wá tó yóò wá máa sọ fún wọn aláìlójútì pé ẹjọ tẹ bá mọ̀ pé ẹ nídi toilet ẹjẹ ẹwọ toilet nínú ilé ká tó dé mọ toilet mọ́ṣáláṣí àyàn ò ṣe wọ̀ o ilé tiẹ̀ sì ṣe lọ́tún tí mọ́ṣáláṣí náà ṣe ilé tọlọ́nu pọ̀lọpọ̀ àyè àyè apply common sense ibò gbọ́tọ́lọ̀ nílé tòun ní kí sì ní ọ̀nà kí ní ọ̀nà wa àwọn ilé tá à ń kọ́ gbogbo ń tá nà sí mọ́sálásí gbogbo wa tá a kọ́lé àlè ná one over ten ta ìkọ́lé tọ́lọ́run tá a fi mẹ̀ǹtíẹ́nì ẹ̀ tí ò ní máa rùn tí ò ní máa dọ̀tí nǹkan àdúgbò ń wọlé ọlọ́run ràn ni o. mo ní àfáà yìí ní àwọn wá dé lu áfíríkà kan yìí náà àwọn èèyàn wá sọ fáwọn pé ah mọ́sálásí làwọn ti ń kọ́ látijọ́ yìí àwọn wá ní ah ẹ láwọn olówó ń lu wọn láwọn ní ọ̀rọ̀ ọlọ́run èyí àwọn láàánì ah, ọ̀dà nígbà táwa jálejò ẹjúwe kan náà àwọn olówó yín tó lówó dáadáa kì í ṣe pa àmọ́ túláàsì rẹ̀ wá ní tí ò ní ẹ̀ǹtẹ̀ bá mọ̀ pé ọlọ́run bùn torí pé ọlọ́run ò ní wá láwọn alkùránì ní yásàlúnà kàmáda yóò fi kúnà kólè làáfù ọlọ́run ní kílẹ̀ máa ná sójú ọ̀nà tòun òun ò pé ń tẹ́ jẹ ń tẹ́ mu àtàwọn fámìlì yìí bẹ́ẹ̀ bá jẹ tán tẹ́ mu tẹ́ ń tọ́ bá kù ní ẹ̀ná fún tọ́lọ́run ẹ̀wọ̀ ọlọ́run bó ti rọrùn tó bó ti ṣèdẹ̀kùn fún wa tó nínú kùránì lèyí ń wà èyí bá sẹ́kù àmọ́ sẹ́kù ń lè tí dọ́sbìn níbi ẹ̀yin mórí ọlọ́run lọ́nu gbẹ̀ǹtì máa ń ṣe yíwọn náà kọ́ bẹ̀rù ọlọ́run èyí tó bá kù jẹ́ ọ̀kà àwọn tí ò rí jẹ èyí tó bá kù jẹ́ ọ̀kà àwọn tí ò wọ̀ èyí bá kù jẹ́ ọ̀kà àwọn tí ò lò ẹlòmíín ń wo àwọn ọmọ tí wọn ò rí ten thousand naira tí wọn lọ public school yìí sì ń lè san five hundred thousand ní private school fọmọ tiẹ̀ ọmọ kan ọmọ ẹ̀gbọ́n ọmọ àdúgbò ọmọ àbúrò wọ́n sì ń lé wọn wálé aṣọ ń ya mẹ́lòmíì la lórí ten thousand naira five thousand naira ojú òtí tọ́nà kó tó di pé ọtí ẹ̀ dálìkì àmọ́ ọlọ́run ó bì ọ́ náà wọ́n náà bí rẹ̀ wọ́n náà bí rẹ̀ àlùfáà yìí ní wọ́n wá júwe bàbá olówó kan fáwọn níbi táwọn tí wọ́n ń lọ káwọn tó débẹ̀ ọlọ́run fẹ́ káwọn kẹ́kọ̀ọ́ náà yìí àwọn àwọn gba bìkan kọjá ibi ibi táwọn gbà kọjá yìí ó nílẹ̀kùn wọ́n níbẹ̀ làwọn rè kọjá bí ìgbà tí bóyá sáìtì construction sáìtì kan bẹ̀ẹ́ kan wọlé ẹ jáde padà náà ni wọ́n lọ́lọ́dẹ ń bẹ̀ àwọn sì wá kàn já wọlé àwọn kanlẹ̀kùn gbogbo bí wọ́n ti ké sí yẹn ń bẹ̀ wọ́n sóde ìlú wọn sí ẹnìkan ọ̀dáhùn ọ̀nà ẹ̀dá wọn wọlé ẹ̀dá wọn wọlé àwọn bá àwọn bá wọlé àwọn wọlé àwọn wá rí i pé njẹ́ ò jẹ́ kí wọ́n gbọ́ gbogbo ohun táwọn ń wí ń ta tẹ́mọ̀ àwọn tẹ́mọ̀ fi wú ilẹ̀ lẹ̀ gbogbogbogbogbogbogbò ní construction site àbí ọ̀kan ń ṣiṣẹ́ lọ́wọ́ gbogbogbogbogbogbo kò sí táwọn ń wí tí ẹni tí ń bẹ nu ilé ọ̀gbọ́ àwa ni abájọ àwọn wá wọlé pọ̀ tí ń gbà táwọn ó rí ni pé nígbà táwọn rìn díẹ̀ là ń bá bàbá bàbá ọlọ́dẹ tó ti sùn pẹ̀lú gbogbogbò rẹ̀ òun ti sùn lọ́rọ̀ gbọ́gbẹ́ nìkan jẹ́ ń kalẹ̀ fún kan àwọn ò tí ì mọ̀ sí nǹkan kan àwọn kan sálámà ṣe àwọn já àwọn náà sì dìde ojú ẹ fẹ́ kọjá ní ẹgbà bíi àwọn sì lọ́ ń tà wọn. ibi táwọn ti wá rí léètì rẹ̀ mọ́ tí ó ṣẹlẹ̀ ni pé ńgbà táwọn wá dọ́dọ̀ bàbá olówó ìlọ ní àyí ó sì gbà wọn lálejò dáadáa àwọn á sọ fún un pé ah táwọn bá wá ní o níbi táwọn ti ń sọ̀rọ̀ lọ́wọ́ ọwá take excuse pé ẹ dákun ẹ ní few minutes àwọn wá rí ó dìde ọgbọ́n sí kọ́nà kan ní sitting room rẹ̀ náà ọwá mú oògùn bíi tábìlẹ́tì bíi mélòó kan ọkà ilé ọkà ọkà ó pé ọwá dà sí ẹnu ọmọ mi ó sì padà wá bá wọn lẹ́sẹ̀ kan náà pé ẹ má bínú ẹ má bínú o ah ara wa ti àwọn náà já ẹni tó rẹ̀ lẹ́tún ní <laughs> ká máa wá dà láàmú pé ah ẹ má bínú wọn sọ fún wa pé ọ̀rẹ́ yín o àbámọ̀ ni àbá tí wá dààmú yín o ẹ má bínú àlejò làwa o ọlọ́wà ni àrùn ọ̀rẹ́ ń ebi báwọn kọ ẹ àmọ́ ńgbà tẹ wá béèrè yìí ni pé wọ́n lọ́ dáko yẹ ọdún ìrántí máa nísìnyí ìpè everyday tóun bá gbàgbé tóun ò lògùn ní bí òun ti lò yẹn tí ó fi dọ̀la bóun ó ti ránjú kalẹ̀ ní òun ò ní rọrùn sùn àbíkọ́ jẹ́ ọjẹ́ òun lójoojúmọ́ ẹ́ bàbá abilọ ní òórùn sùn yín ṣẹ̀ṣẹ̀ ń fowó ra oorun òrírò àwọn oògùn báwọn ìmọ̀ wọn yín <laughs> ṣẹ̀ṣẹ̀ ń fowó ra oorun bàbá gẹtìmánù sì wà lẹ́gbẹ̀ẹ́ gbogbogbogbogbò ọ̀fẹ́ lòun mú ní sùn lọ gbáà òun náà sì lọ́lọ́run ò sí nǹkan kan fún un gbogbo bí èèyàn bá rìn kí ọmọ rẹ kọ́ ọmọ mọ̀ pé dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run o èyí tó ṣe fún ọ̀hún náà máa ronú ẹni tí ò ṣerú ẹ̀ fún bí bàbá yìí bá lè ta oorun rẹ̀ ń fún bìlọ́ní àìkọ́lá bó ló wọ́n gba mílíọ̀nù tí ọ̀rẹ́ jẹ́ àti fún un tí wọ́n sì máa jẹ òun oúnjẹ ojúmọ́ fún wọn tó rọrùn sùn. ìwọ ni wọ́n ń pariwo lẹ́gbẹ̀ẹ́ rẹ ni wọ́n ń gbogbo gbogbo gbogbo gbogbo síbẹ̀ náà. ọ̀fẹ́ lorun owó fowó rà á. ọlọ́run kọ́ máa jẹ kọ́rọ̀ ọ̀sẹ̀ni kọ̀ọ̀kan náà débẹ̀ ká tó mórí ọlọ́run o. inú tí máa mú ìyàrá ti orí ọlọ́run máa wá táìmù ọmọ bísí ọ̀pọ̀lọ́ ń kẹ́ ọ ọlọ́nkọ́ mọ̀ yọ̀wọ́ kẹrẹ̀ kó lára ẹnì kọ̀ọ̀kan wa o. wa ila Allahi turja'ul umur ọlọ́run ní ọ̀dọ̀ òun ní gbogbo ọ̀rọ̀ padà sí o. àyà yìí fún ẹ̀yàn ọmọ kéwú. àyà yìí ń bẹ́nu àwọn àyà tá à ń pè ní àyà tó sèpàt sifatullahi azza wa jalla àtẹ̀ntí ó sì jọ máa kéwú náà yìí náà máa fetí kọ́ ìyẹn ni pé ọlọ́run ní àwọn ìròyìn tá a fi ròyìn ẹ̀ kìí ṣe gbogbo nǹkan ló lè máa fi ròyìn ọlọ́run ìwọ náà ò ní gbà bí wọ́n bá fi ọ lóko tó ọ̀fẹ́ àbí bó ti lè kọ̀ọ̀kan dáa tó bọ́ bá lọ ọ̀fẹ́ ọ̀fẹ́ nu ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ọlọ́run gbà fi kí ọlọ́run òun bí yin ọlọ́run ó lè yíwọ́ o gbẹ̀ǹtì ń kí ọlọ́run pé alágbádá aná oníkiní kan rùkẹ̀rẹ̀ ńgbọ́ ọlọ́run ti sọ fún ọ pé òun lágbádá ẹ̀lẹ́ yóò níná gbogbo àwọn kọjá àlà rú àwọn àyà báyìí ní fi hàn wá pé ọlọ́run láwọn ti ń fi ròyìn ẹ̀ ntọ́ bá fi ròyìn ààrẹ ò sì gbọ́dọ̀ pé a sì wá wí nǹkan náà bọ́lọ̀ ń bá lóun ní nǹkan báyìí ọ̀ gbà kó ṣe kíní òun nìyẹn èyí tí ó sì fi ròyìn ààrẹ má fi ròyìn ẹ gbogbo ẹ̀yin tí bí inú yín bá dùn ẹ wà á máa kọ́sí àwọn tí èsè mùsùlùmí ọmọ mùsùlùmí ń yanu ń pé o ṣe o o ṣe o o ṣe bàbà ọlọ́run sì ní lámúyà lídìí wọ́n lámúyà láti torí rẹ̀ ń ta ṣe ẹ̀sìn rẹ̀ yí ọ báyìí kó sọ yí ọ kò yí ọ gbẹ̀ǹtì ń pọ̀ ọlọ́run ní bàbá mo sì ń ké kúlú wà lọ́wọ́ ojoojúmọ́ ọlọ́lọ́wọ́ bímọ o ẹnìkan ò sì bí òun ẹ̀sìn ẹ̀sìn tiwa nù alukurani nù torí náà ọ̀nà méjì ni ntọ́lọ́run ò pé rẹ̀ má pé ẹ̀sẹ̀ ni èyí tó sì pé rẹ̀ bí làákàyè tiẹ̀ ọ̀bá gbé gbà pé á ẹ̀mí ọ̀mọ́ àmọ́ ńgbà tọ́lọ́run ti lóun ní nǹkan báyìí òun rí òun rí báyìí bẹ́ẹ̀ náà lórí nù ìmọ̀ sọ pé kọ́ mọ́ rí bẹ́ẹ̀ ìkọjá àlà ni o àwọn òròyìn kan ń bẹ tó pé làákà ìtì wa lè má gbé irú eléyìí lẹ́sìn tá a kanú àyà yìí ọlọ́run lẹ́sùgbò lẹ́rìí ọlọ́run ló sì dé bó ní ó ti dé àwọn ọmọ adamina sifat asamiya alikabariya anakiliya táwọn afa àti ìpinnu àwọn àròyìn kan ń bẹ sifatun làákàyè tí wọn ò establish ẹ̀ àfi ká àkọọ́lẹ̀ kùránì àbí súnà gbọ́ bàbá sì ti gbọ́ bẹ́ẹ̀ wa ara ẹ̀ si sífà ọlọ́run lóhun ó dé ni ó ti dé àwọn ọmọ àmótí lóhun ó dé yóò sì dé ọlọ́run ní yàdù lọ́ọ̀hì wọn bó o lọ́wọ́ tọ́lọ́n ti rí àwọn ọ̀mọ́ àmọ́ kò gba inú ọmọ èèyàn pọ́pọ́ lọ́wọ́ lọ́wọ́ ọmọ wa tu pé nu bàlágà agbára lọ́lọ́run fẹ́ wí wọn ọmọ tí ó wí wọ́n lọ́kọ́ gbọ́ntọ́ yẹ ká yọ kó ná àwọn kéwù wọn o gbẹ̀ntì ọba kọ́mọ ń bàlágà kọ́mọ kọ́ lé tí ó kó olùgbà ọlọ́run bọ́lọ̀ ń bá fẹ́ pé agbára ìwì ìnáwó aláàkúlè ṣẹ́yìn kọ̀dìyàn nígbà ó sì yíyan ní tó ní yádù ntọ́fẹ́ wí náà ló wí òun. àdìmọ́mù máàlìkì ní ntí wọ́n kàn wí ni pé bó o lè ọwọ́ tọ́lọ́n ti rí ọjọ́ ti èèyàn àmáwọ̀ ọ̀mọ́ bó ti rí ọlọ́run lóhùn ó dé yóò dénú bó o ní ó ti dé àwọn ọ̀mọ́ àmẹ́nu ti wọ̀ gbà pé kò ní rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ nìyẹn torí náà àyà ìbẹ̀mí àyà ti àṣìfà wàmínà ṣèfà ti ànàkìlíyà asàmìíyá alikabariya inú àwọn sèpáàtù yìí náà wọn á pa àwọn sèpáàtù kan ní sèpáàtù zàtìyàtù wọn á pa àwọn míì ní sèpáàtù ìkìyàríyà àwọn òròyìn ọlọ́run kan ń bẹ kò sígbà tí ò sí fọlọ́run gbogbo ìgbà ní ń bẹ pẹ̀lú ọlọ́run ọlọ́run àpẹẹrẹ ní sàmíhún basir ọba tó gbọ́ ọba tó rí gbogbo ìgbà lọ́lọ́run gbọ́ gbogbo ìgbà lọ́lọ́run rí sifatun zaatiya àwọn òròyìn kan ṣe ń bẹ ikhtiyariya bọ́ bá wọ ọlọ́run nílò ara bí tọ́ bá wọ ọlọ́run nílò ni yà tí yà hún òun ó dé kìí ṣe gbogbo ọjọ́ ọlọ́run ọmọ dé ọlọ́run ní níjọ́ àlìkìyàmà yíya tí yà hún mọ̀ lọ́hùn fi rọlà lè. هذه من الصفات الاختياريه يفعلها متى شاء وكيف شاء عز وجل قلنا آية ينبنى وآية تنقني من آيات الصفات سل بني إسرائيل olúwa ní wa nẹ́bì bí àwọn ọmọ ìsírẹ́lì àwọn ìjọ tó ṣáájú wa sábọ̀sẹ́kù wọn èkì ìtàn àwọn náà là ń pè ní Júù tó fi dòní àwọn Yahudi kam àtẹ́yìnáhùn min ayatin bayyina mélòó náà àwọn àyà àwọ̀ ọlọ́run ẹ̀rí jẹ́ mi nsó àwọ̀ ọlọ́run lani ọwọ́ bá wọn àwọn Banu Israila ànábìjẹ́ oyé wa pé nínú wọn là ànábì ọlọ́run pọ̀ sí jù síbẹ̀ náà wàmán yubaddil ni'mata Allah ìdẹ̀ra ọlọ́run ó káànábí ọlọ́run ọ̀pọ̀ nínú àwọn àjọ kan àmẹ́ni ọba chéǹjì ìdẹ̀ra ọlọ́run tó fi pààrọ̀ nǹkan míì mẹ̀mbá àdì máa jà àjò lẹ́yìn ìgbà tí ìdẹ̀ra ìwà bá inú ìdẹ̀ra ọlọ́run ní kọ́ náà mọ ọlọ́run kọ́ wá báyà gbogbo ọwọ́ tó náà mọ̀ wá bá náà tọ́ padà sí nǹkan míì gbogbo ọwọ́ tó ń kírun tẹ́lẹ̀ tó ń ṣe súnà tẹ́lẹ̀ tó jẹ́ kí ṣètọ́ ní orí ọkọ̀ lójú ọ̀nà ọ̀pá ìdẹ̀rọ ọlọ́run oyí padà lẹ́yìn ìgbà tó wá bọ̀ ní ọlọ́run kọ́ sọ wá mẹ́ ìwà ni gbogbo ẹni ọba yí ìdẹ̀rọ ọlọ́run padà lẹ́yìn tó wá bá wa inna Allaha shadidul iqab ẹ̀ ìyá ọlọ́run lé o ẹni ọba dìsáàbù ìyá ọlọ́run ìyá ọlọ́run kìí ṣe ń tọrọ ń wo ọlọ́mọdé wá ń yá zuyyina lil ladhina kafaru al hayatu ad dunya ara àwọn ròyìn kẹfẹ́rí lilladina káfàrú lọ́lọ́run wí o inú ròyìn kẹfẹ́rí ni zuyyina lilladina káfàrú alhayatud dunya ọlọ́run máa ń ṣe ayé a máa ṣe lẹ́sọ̀ fún kẹfẹ́rí nǹkan kan ní òwúdí ayé lọ eléyìí náà máa rán wa létí àdúrà mùsùlùmí tá a kà àwẹ̀ yìí mọ́jàdúrà rẹ̀ ọ́ jẹ́ rabbana atina fid dunya lásán ọlọ́run sábùn mi láyé sáfùn mi láyé sáfùn mi láyé ọ̀ràn jẹ́ àlìkìyàmà ọlọ́run ní ìròyìn kẹfẹ́rí nu kẹsẹ̀ tí mo nìyẹn o zuyyina lilladhina kafaru alhayatu dunya wa yaskharuna min alladhina amanu inú ìròyìn kẹfẹ́rí ìwọ́júrò ẹ̀ bá ń bẹ lára rẹ̀ ẹ̀ ìròyìn kẹfẹ́rí ni jáwọ́ mẹ́ o wa yaskharuna min alladhina amanu wọ́n máa tún wá fi àwọn olùgbàgbọ́ òdodo ṣe yẹ̀yẹ́ gbẹ̀ǹjì ń fẹni tí ọ mọ̀ pé ntí lámà yín ń ṣe yìí ntọ́lọ̀ ń fẹ́ ní ń ṣe ó nírun gbà kò máa wọ́ ṣòkòtò ńlẹ̀ fi wọ́ gbẹ fi wọ́ tọ́ arábìnrin mùsùlùmí ọwọ́ hijabu rẹ̀ látòkè délẹ̀ ọdún wa ń ti dàbò lẹ̀ gẹ̀rẹ́gẹ̀nu ọgbẹ́ntì ń fi àwọn mùmíní ṣe yẹ̀yẹ́ walladhina ttaqaw fawqahum yawmal qiyamah olúwa ní fúngbà díẹ̀ ní ẹ̀san ń bọ̀ bọ́bá dijú àlìkìyàmà gbogbo ẹni tí ń kí ẹni tó ṣe tọlọ́run ṣẹlẹ́yà yóò máa wo àwọn tó ń fi ṣe ìyẹ́ láyé yìí olúwa ni wọ́n máa wò wọ́n lókè báyìí ọmọ nàgà wò wọ́n ni ò tó wọn walladhina ttaqaw fawqahum yawmal qiyamah wàláhù yàrùzùkù mẹ́ni ẹ̀ṣáú bẹ̀rẹ̀ ìrí hisab olùwọba tá a sì ń wí yìí olùwọba lòun lòun ṣe á sì kí fún yàn láì nífìrò ẹni òun bá fẹ́ torí náà mọ́tòrí pọ́lọ́hún ó pín á sì kíkan sọ́dọ̀ tiẹ̀ ju tiẹ̀ nìkan lọ ọmọ wa fi yàn ṣe yẹ̀yẹ́ nítorí pé kò lówó òsùnmọ̀fẹ́ lẹ́sìn ọlọ́run nínú wa kékeré yìí inú wa àwọn tí ọ̀gbọ́lọ́ngbọ́ ni o ìka ayé kún dọ̀run lọ ẹni ẹ̀kejì ní kí gbérago tún wá gbéyàn débi pé máa wá fọ àwọn tó ọmọ pé tọ́lọ́ ní í ṣe o ọmọ wa fi wọ́n ti yẹ̀yẹ́ à kọ́dà àwọn àlùfáà ni mẹ́nà wá kébele islam inú tó lè ba islam yẹn jẹ́ ni o pẹ̀lú ẹ̀rí inú al-Qur'an al-Karim olùwà ní qul wa ayatihi wa rasulihi kuntum tastahzi'un la ta'tadhiru qad kafartum ba'da imanikum qad kafartum ba'da imanikum. parantéyàn lè di kèbèrí lẹ́yìn ìmánì sí olúwa ní ẹ ti gbàgbọ́ tẹ́lẹ̀ àmọ́ ń tẹ́sẹ̀ yìí sọ yín di kèbèrí kí ni wọ́n dáwọ́ ọjọ́ náà wọ́n ń fi àwọn tí ń ṣe tọ́lọ́hún ṣe yẹ̀yẹ́ gbọ̀nà tí wọn náà fi ń fi yẹn ṣe yẹ̀yẹ́ àìwọlé wa kó hánu yìí kí ni wọ́n ń kó hánu ẹnu ni wọ́n máa ń nírun gbà sí àìwò ní gẹrẹjẹ tẹ́ ń gbé kí yìí orú imú yín ní kéńtì ẹ. gbogbo àwọn ọmọ tí ń rìn òhó kí òórí tí wọ́n gbọ́ àwọn ọmọ tó bu ara wọn bọ́lọ̀ ti fẹ́ kóbìnrin mùsùlùmí ọ jáde àwọn ló tún dọ̀ràn ọlọ́run ní gbogbo ẹni tí ń bá ń ṣe bẹ́ẹ̀ ọ̀wà nu ewu o gbogbo ẹni tí ń fi ẹni tí ń ṣe tọ́lọ́hún ọmọ pé ṣe tọ́lọ́hún ní í tó ń perú wọn bẹ́ẹ̀ rẹ́rìn tó ń perú wọn bẹ́ẹ̀ ṣàwàdà tó ń perú wọn bẹ́ẹ̀ ṣe yẹ̀yẹ́ gbogbo ọmọ mùsùlùmí tó wà ń di tíátà dírámà ẹ máa háàkì ẹnìkan ní ẹlẹ́hà ẹnìkan ní kínní tí ń jọmọ yẹ̀yẹ́ ewu lẹ́wà o inú ewu ńláńlá lẹ́wà ẹ̀jáwọ́ kàfárú bá gbogbo ẹni tí wọ́n fúngbà díẹ̀ ní alìkìyàmà ń bọ̀ ẹ̀yin lẹ́ẹ̀ máa wò wọ́n ń sàlẹ̀ òkè wọn lẹ́yìn ọwà wọ́n máa nàgà wòyí ní ibi oore àtọ́lá tọ́lọ́wọ́n da ọgbẹ́ tó ṣe díẹ̀. Wallahu yarzuqu man yasha'u bi ghayri hisab. Ọlọ́run ní pín o, ẹni ọlọ́run bá sì fẹ́ iṣẹ́ àrísìkí fún kọ́dà láì níṣe o, ọlọ́mọ́ta àrísìkí rọ̀ àláàlí fẹ́ni kọ̀ọ̀kan هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه نعم نعم نعم نعم ẹ̀ka ilé yìí náà wọ́n láwọn kan béèrè béèrè kan online táàrí dáhùn lánàá náà. Yeah. Mm. Okay. Hmm, ní ìbéèrè kọ̀ọ̀kan àti time lámàgbà eh, olórí sáàbẹ̀ ẹ̀yà tún ni. now. ọ̀dà ìbéèrè arábìnrin yìí òun ni pé òun ti gbọ́ pé ṣẹ̀rí ọ̀faramọ́ o kéèyàn ọmọ díwọ̀n iye ọmọ tó fẹ́ bí láyé kò sínú ìlànà mùsùlùmí o kò sínú ìlànà mùsùlùmí olùwàfẹ́ mùsùlùmí ọ̀pọ̀ anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó wí bẹ́ẹ̀ fún wa ìwọ ni ó mójútó gbogbo ntọ́lọ́ ń bá bọ́ bó ti tọ́jú wọn ọmọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ ìwọ ló lé sọ́ọ̀tì ẹ̀dọ̀ sí àwọn tó bí tí wọ́n pọ̀ tí gbogbo wọn sì ní láárí àpẹẹrẹ wọn pọ̀ lù ú ìtọ́ba wo ń kálukú ni ní téèyàn bá fẹ́ ni kọ́ máa fẹnu rẹ̀ sọ káwọn màláìkọ ọmọ sàmí torí náà inú tí ọba mu fún mùsùlùmí òun ni kéèyàn ti ní òun àtìyàwó wọn wàá jòkó pé ẹyọ kan méjì làwọn fẹ́ bí láyé ebi ni ojú yín náà ń dòun jẹ́ oní ìgbà táwọn kan pète pèrò pé mùsùlùmí ò ní rọ́nà lọ kí la ìfẹ̀yìn wọn kánlẹ̀ ebó ń ka wa ni gbogbo wa bá ń ṣe bírú ẹ̀yìn tí ń ṣe yìí ṣé yọ rọrùn àǹfààní tayé nù èyí tó tiẹ̀ wá jù bẹ́ẹ̀ lọ ni pé ẹ̀ṣẹ̀ ni lọ́dọ̀ ọlọ́run ẹnu tí sẹ̀ríà ìsìláàmù yọ̀ǹda òun ni ó lè fèsì àwọn ọmọ rẹ̀ ya iye ìgbà báyìí yóò sinmi ọba tún tó yẹ ọdún báyìí yóò tún bí títí dìgbà tọ́lọ̀ ń bá tó ní òun kò sí mọ́. arábìnrin wa béèrè pé a tún wá sọ náà wípé oyún yíyọ èèwọ̀ nínú ṣẹ̀ríà o àmọ́ oyún tí ọba kó bá ẹ̀mí tani ẹ̀mí ìyá dandan ni kẹyọrọ oyún bẹ́ẹ̀ o dandan ni èyí tí ọba kó bá ẹ̀mí ìyá mo rò pé mo fi kún bí n bá fi kún kí n fi kún nísìnyí náà táwa ni ó dìsáìdì pé yóò kó bẹ́ẹ̀mí ìyá sọ́kọ̀ ìyá ni ó dìsáìdì rẹ̀ àbí ìyá fún rẹ̀ òun làwọn trusted medical doctors ẹ underline trusted medical doctor tó máa ń ti ń wí ọmọ implication ti gíní tó ń wí ìyẹn ni pé bẹ̀rù ọlọ́run a lè trust rẹ̀ ẹni jẹ́ ọmọ àlìkìyàmọ̀ ni ọ wàá mọ̀ pé bóun bá wí kíní kan yóò jẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run rọ àwọn yóò kí mẹ́díkù dọ́kítọ̀ tí ó sọ fún ọ pé lọ yọ oyún tó wàá gbọ́ o. àmẹ́rin tóun náà mọ implication gbogbo mẹ́díkù dọ́kítọ̀ tó mọ implication ọ̀run example mi ni o kó tó lè sọ fún èèyàn pé a ẹ mọ́ forí kanlẹ̀ ní bíi mẹ́ta mẹ́rin pẹ̀lú ojú yíyí o pẹ̀lú tí ń ṣe yíyí o ọgbọ́dọ̀ jẹ́ pé medical doctor tóun náà ń ṣe kíni ń kẹrùn tó sì mọ implication kéèyàn ọmọ kẹrùn kó tó lè wúlò wọn mọ̀ kó nídìí ni àmẹ́ni tóun náà kí yóò wá sọ fún ọ jí ò lè tó bẹ́ẹ̀ pé ẹ náà tẹ́ pé ń kírun ìwọ náà sì listen to orú rẹ̀ ó lè dọ̀ràn fún ọ wọn làwọn àlùfáà gbogbo ìgbà tí wọn bá ṣe irú fásiwá báyìí wọn máa underline rẹ̀ pé trusted ọgbọ́dọ̀ jẹ́ ní tá lè ṣe kíni ẹ̀ńtà lè trust ni o trustworthy èsì pé ẹnìkan jẹ́ ọmọ implication ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu torí náà ntí a fi dáhùn ìbéèrè yá yìí náà nù ìbéèrè rẹ̀ lẹ́ẹ̀kejì bọ́bá yìí pé ní àwọn dókítà tí wọ́n ṣe fọkàn tán ni wọ́n sọ fún wọ́n mọ ìtumọ̀ táwọn ń wí ìtọ́jẹsẹ̀ wọ́n mọ̀ á lọ́dọ̀ ọlọ́run torí pé wọ́n bá wọn náà bí ọba nídìí wọn ò ní wí tí wọ́n mọ̀ pé àwọn náà ó rògbọ́ lọ́dọ̀ ọlọ́run pé tí wọ́n ló wí báyìí ìtumọ̀ tí wọ́n fi gbọ́dọ̀ jẹ́ ní ta lè trọ́ọ̀sì ń pẹ́ ẹ̀sìn ni ẹni ọba wa rí bẹ́ẹ̀ tí wọ́n bá rí fún pé ah, ẹ̀sìn ni ọmọ bíbí o ẹ̀sìn ni kíni ọmọ bíbí torí pé gẹ́gẹ́ bí ntọ́lọ̀ ti mà wá o à rísìkì ń bẹ fún láìfù yín o ìyẹn ni pé o ṣeé ṣe kọ́ la ẹ̀mí yín lọ o arábìnrin yìí ní sẹ́yìn lè torí ẹ̀ kó búlọ́ọ̀kù ọmọ bíbí permanently bẹ́ẹ̀ ni ogbon tí ọba ńlá kínní ẹ̀mí ìyá lọ àti oyún kọ́dà ọba ti lóyún sẹ́ àló lè yọ ọ́ à ń bẹ̀ lé kó tó wá sí kínní kó tó ní ó lè prevent rẹ̀ àmọ́ gbọ́dọ̀ jẹ́ pé àwọn tí ọmọ ń pẹ́ tí wọ́n sì máa táwọn ń wí ìyún rìpíìtì ẹ̀ kì ṣe ní medical doctor ní òwúrò yìí ohun tí mùsùlùmí ọgbọ́n o torí náà yìí ti dáhùn second leg question rẹ̀ pé ṣé òun náà fúnra àwọn òun lè wò ó fúnra àwọn pé ah, ara àwọn ò ní gbé mọ́ ah, ìwọ ara rẹ ò lè gbé mọ́ ìwọ kó dìsáìdì fún rẹ o ìwọ kọ́ ló tẹ́kì irú decision bá ní fún rẹ ìwọ lè decide èyí tó lè decide fún rẹ láti wíwọ́n o lè gbá ah, ń o èyí wọn ní di medical doctor kankan sọ fún ọ yá ẹ̀jẹ̀ ń sinmi díẹ̀ àbí kọ́kọ́ rẹ̀ náà sọ pé kó sinmi díẹ̀ ká fúnra wa gbogbo òbí tí ń dá sí ní tí ó kàn án òbí mi bá a débi pé òun ní ọmọ sọ fọkọ ọmọ rẹ pé òtítọ́ bá wọn kí n tiẹ̀. wọn kálukú ọmọ ààyè rẹ kọ́mọ ẹ̀tọ́ tọ́lọ̀ fún un kò sínú ẹ̀tọ́ òbí kọ́mọ bá wọn dìsáìdì ní ọkọ ọmọ rẹ ìgbà tẹ́ bímọ ní iye tẹ́ bí ní gbogbo òbí tí ń ṣe bẹ́ẹ̀ ń kọjá àlà rẹ̀ wọ́n bá sì kàbùkù òun lọ́wọ́ o torí ó lè kàbùkù lọ́dọ̀ ọkọ ọmọ rẹ̀ náà kó tó wá kan àbùkù tọ̀dọ̀ tọlọ́n orí náà bó ti jẹ́ nù Allahu alam naam. Hmm. haramu ni morning after ni wọ́n ń pè morning after pill pé gbogbo oògùn tó yẹ pé ní àwọn ò sún mọ́ra àwọn àwọn tí ń ṣe ń lò tó pọ̀ òun làwọn ń zìnà gbogbo àwọn tí ń kí ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ pé mọ́ wọ́rí bàbá ti lo eléyìí lẹ́yìn táwọn lájọṣepọ̀ kò nǹkan kan ní dúró lára rẹ ẹ̀ṣẹ̀ rẹ di méjì o ẹ̀ṣẹ̀ zìnà ẹ̀ṣẹ̀ pọ̀ yọ oyún gbogbo ohun tí ọba ti lè gbé ara obìnrin ọ̀lẹ́tọ̀ àti bàjẹ́ bọ́ba wọ ọlọ́run tó fẹ́ dá lẹ́mìí fílẹ̀ kọ́ dà bí ọba fẹ́ dá lẹ́mìí fílẹ̀ kọ́lọ́run ṣe tó wù àyàfi ìkan tí ń bẹ́ẹ̀ náà láti wí gbogbo ọ̀ràn à ń ba oyún jẹ́ àtòyún mo sì ti wí fún yín èyí táwọn àlùfáà ń wí pé ńgbà wọn bá ti fẹ́ mi sí la wọn fún yín láńṣẹ́ sí bẹ́ẹ̀ máa yọ yín tí wọn fẹ́ mi sí la o ìtumọ̀ ẹ̀ ni pé ẹ̀ṣẹ̀ yìí tí wọ́n ti fẹ́ mi sí la tó yọ ó burú dídí ni ó burú jẹ́sẹ̀ yìí tí wọ́n fẹ́ mi ṣe apààyàn ni ọ̀nà tí wọ́n ń wí nù ẹni ọba yọ oyún lẹ́yìn tọ́lọ̀ ti fẹ́ ẹ̀mí sí i la after one hundred and twenty days gómìnà morning after èèwọ̀ ni wọ́n máa mùsùlùmí láti máa bá wọn lórí ẹ̀. lánàá adáhùn béèrè kan tí mo rò pé ká ó ká fi nǹkan kan kún un asọ́lànà pé nípa béèrè tó ń béèrè béèrè ń pọ̀ ọ̀rọ̀ mọ́rúwá ìpè kìí ṣe wọ̀ gbogbo irú èrè téèyàn bá lè jẹ tó bá ti tẹ́ni tá a fẹ́ tajà fún ní ọrùn àmẹ́wo lè ṣẹ̀rí ààrẹ kọ́mẹ́ǹtì nítorí a fi kúnnu anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabi ni rahimallahu abdan samhan idha baa samhan idha ishtara wa samhan idha iqtada ànábì lọ́lọ́n kọ́ máa kẹ́ ẹrú kan ànábì ṣàdúrà fún gbogbo ẹni àná ànábì bá ṣàdúrà fún àpúrúfù àǹtí ń ṣe ni olúwa àpúrúfù ń tó ń ṣe kọ́dà yóò sì kẹ́ ọ ta ló ń tọ̀hún ànábì lẹ́nu fẹ́ pé ọba fẹ́ tajà fún èèyàn yóò ṣe ń dẹ́kun bọ́ba fẹ́ rajà náà yóò ṣe ní dẹ́kun kọ́dà bí ọba sin ó bá àwọn bá jẹ lówó ọ̀nà dẹ́kun náà ni ó gbà sìn wọ́n torí náà gbogbo ẹ̀yin tẹ́ ń ta ọ̀kadà mọ́ríwá náà ẹbẹ̀rù ọlọ́run ẹmẹ́jèrè àjẹpajúdé kìí ṣe haramu bá ti wí torí pé nínú ṣẹ̀ríà ìsìláàmù ọ̀nà halali lè wà tí ò ní jẹ́ pé yẹn ní ẹnìkan la bí irú àpèjúwe tá a mú wá arákùnrin tí ó rí ẹran tó ní gbogbo iye tẹ́ bá tà á ẹran dínárì kan èmi rẹ́dì àti san méjì kọ́dà bó lóun rẹ́dì àti san mẹ́ta ètè wọ̀ àmì ìta mọ̀ pàáfin ni àwọn tí ò ní ẹnìkan ọ̀bá wa ní owó yọ máa rọ̀ kadà san díẹ̀díẹ̀ kò ní náà ni inú tẹ́yìn náà lè gba aládá sí tí a sì kí yín lè gbòòrò sí bẹ́ẹ̀ bá dà ní abẹ́ òun ni kẹ́ ẹ ṣe ní dẹ́kun fún wọn èrè tí ò ní pọ̀ jù bá ní bá ti rí iye báyìí lórí rẹ̀ ọlọ́run ọ̀pọ̀ sí èyí ò ní ládá o èyí ò ń dùn mọ́lọ́run o ju eléré àjẹpàjúdé lọ o èyí ò ní mo ní ó ká fi kún un. Eh, lánàá náà mo rò pa dáhùn béèrè ẹni ó béèrè tí wọ́n ń ja jihad maka àbí mo wá ní inú tó sojú tèmi ni pé nígbà wà student kọ́ làwọn fáwọn èèyàn láyè pé ni wọ́n bá fẹ́ lo tíkẹ́ẹ̀tì tiẹ̀ lọ bí jihad ẹlòmíì ọmọ wa pè hẹ́n orí àwọn ọmọ ọlọ́mọ ni wọ́n máa lọ jihad àwọn ọmọ tí wọ́n lọ èmi ni nsọ́ débẹ̀ o àwọn ọmọ tí wọ́n ní kọ́kọ́ lọ o. wọ́n tún wá ní ẹ̀yìn àjòjì náà ẹni ọba fẹ́ kágbáyé lọ́dọ̀ àwọn kíní lọ́dọ̀ àwọn òbí rẹ̀ torí pé gbogbo ibi tí àbùkù ẹlòmíín ní ẹlòmíín ọ̀sá máa wá sí ẹ ò rí wọn ọ̀dá àwọn ọmọ tí wọ́n lọ jihadu wọn fáwọn ọmọ áfíríkà ní tíkẹ́ẹ̀tì bẹ́ẹ̀ kọ́ ò èmi ní sọ ọ́ débẹ̀ o kọ́dà wàláhì làwọn mo búra ló kọ́ ọlọ́run mo mọ̀ nínú àwọn lecturers mi tọkọ mi tó ṣe pé ní sabatika leave tiẹ̀ jihadu lọ́lọ́ fi ṣe èyí tí wọ́n gba sàbájíkà nítorí pé ọ̀fẹ́ kówó ọ̀gá sí máa gbowó oṣù méjì wàláì nínú àwọn lẹ́kítọ́ràṣì wa ti ń gba sàbájíkà league ìmọ̀ nísìnyí ti ń lọ lò ó jihad l'Afghanistan nígbà tí jihad ń jẹ́ jihad eléyìí sọ̀rọ̀ wọn ní wọ́n pé ọ̀rọ̀ tó sojú mi ni wọ́n sì jọ máa Saudi náà torí náà ọ̀yà àfihàn náà fún ọlọ́run ọ̀pá bó sí o náà. نعم يعني كاتي النوم بيجل نعم أبو عبد الرحمن سي ولا نوى أوكي نعم عليكم السلام ورحمة الله ẹnlówó kéékèèké ta ní lówó kéékèèké ó rí ẹ ha kéèyàn rówó rẹ. nah. náà. kí ló pa ọmọ ẹ̀sẹ̀ rẹ̀? ok náà náà ìdájọ́ ṣẹ̀ríà nípa nǹkan ihe nǹkan tó bá ní value ó lè gbówó ó lè jẹ́ nǹkan míì ẹni olóhùn handset nísìnyí owó kò he àmọ́ tó ní value bí owó náà ní kíní èlé tó he gbogbo ní téèyàn bá he nínú ṣẹ̀ríà tó ní value ìdájọ́ rẹ̀ ni pé ọdún kan ló fi tọ́jú rẹ̀ tó máa fi wẹ́lọ̀ o má he ní tí ó kó bọ́ alálìkìyàmọ̀ gbogbo àrí owó he àrí dúkìá ń dúkìá he ní n ta mọ̀ pé báwo ọba mú ẹlòmíì tí ó bẹ̀rù ọlọ́run lè dé kó wọn mú kó sọ àpò ìwọ mú ṣẹ̀rí àníwọ̀ ṣe kí ni ìwọ mú àmọ́ ǹjẹ́ bí wọ́n kọ́ lọ ńlá ní ṣẹ̀rí àwí kò wú bẹ́ẹ̀ o. ọ̀wà ànábì júwe pé níjọ́hun bí wọ́n ti máa ṣe owó wọn máa kó sínú bíi àpò wọ́n ó sì fi nǹkan kan dí wọn fi di ẹnu àpò yẹn ànábì ni wà á mọ̀ mọ kọ́lọ́ àpò ni mọ̀rú tí wọ́n fi ṣe àpò ń mọ̀rú okùn tí wọ́n fi wé èyí lọ́ máa wá fi retí ẹni tí yóò dé tí ó lòun sọ owó nù ọ́ wá bí pé rú kíni ẹ́ irú àpò wo ni ẹ̀kúnwó ti ń sí irú okùn wo ni ẹ fi di ọrùn owó ti ń sí. bọ́lá jẹ́ ń wí kàùnkàùn jẹ́ ọ̀jọ́ èyí tí wọ́n yóò ní owó tí ń kọ́ kìí ṣe pọ́lú wa ní owó àgọ̀ kọ́ wa gbé owó síta pé ta ló lówó yìí o ọ̀pọ̀lọpọ̀ náà ní ọ̀bẹ̀rù ọlọ́run ní olóhùn òun ní kẹ́ni ó ní ó tó dé nígbà tí ó sì sí pé à ń kó owó sínú àpò mọ́ nǹkan mí one one thousand ní five ní two ní ọwọ́ kalẹ̀ one thousand fifty five five hundred di eighty two two hundred di thirty ọkọ kalẹ̀ gbogbo ẹ̀ ó tó jẹ́ àbí èèyàn bá wá dé náà ní ọgbọ́n náà ẹni ọba nù ládùúgbò lágbègbè bí báyìí ẹni ọba sọ owó yìí nù kó kọ́kàn o. ẹni ọba wa kàn ṣe àwọn ìbéèrè tó máa bínú àkọ́kọ́ ìlólówó tìyín ìwọ he hundred thousand ó ní one fifty thousand lọ́bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ tòun àwò tìyín kọ́ ìwọ bá ti ṣe déédéé rẹ̀ hundred thousand ó ní hundred thousand náà lòun ò ní mọ̀ ọ̀dà irú owó wo lówó tìyín one one thousand lówó tìyín ni àkọ́dọ̀ ń ṣẹ̀ṣẹ̀ gbá ní báńkì ní one one thousand hundred náà ní owó tìyín kọ́ one one thousand eléyìí kìí hundred irú àwọn nǹkan ni o ọmọ wa ṣe bẹ́ẹ̀ kó o tó dà sápò ọdẹ́yìn ìgbàwó ọdẹ́yìn ọdún kan o ó di ẹ̀yìn ọdún kan kí n tá he kó tó di tèèyàn o bọ̀ bá wa rí láàrin ọdún kan ẹnìkan wá kó sì mú ìròyìn tó ṣe déédéé rẹ̀ wá ó di rẹ̀ àfáwa ní ẹni tí ọba máa tó yẹ pé ní àhejò àpò lòún he owó gbogbo ẹlòmíì ń gbin owó olówó ni kò he torí owó téèyàn rí tọ́sáré daṣẹ̀ dé tọ́sáré mú lẹ̀ tó sì kú mẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ kọ́ra bẹ́ẹ̀ ni wọ́n bá rìn padà wájú òní bá mọ́ òhèwò òdin owó nu o kéèyàn mọ́ tanra rẹ̀ o ọkàn dàbí ẹ̀rín ni o. ẹnití máa ti wọn hẹ tí ọ mà ń hẹ tí ọ mà ọwọ agbọ nísìnyí o oníṣẹ́ tó ti tọrọ àṣàkúrò láì ti ràn ara ẹ̀kọ́ tó yẹ ká mọ̀ o ọlọ́run forí òun ó forí òun ó forí jìn ń bẹ láàrin òun àti ẹ̀dá ọlọ́run ò ní forí lórí ẹ̀tọ́ tí ń fún o. ọ̀gbẹ́ni ọgbà àyàn lójú ọ̀gbẹ́ni tí ó lo four one nine tí wọ́n kówó fún tọ́jìyàn rẹ pé kò sówó lọ́wọ́ mi ọ̀padà wa ronú pé wàdà òun náà wá ń kírun ọbẹ̀rù ọlọ́run láì nìkan ọ̀ràn o dẹtọ padà àbíbọ ọba ní mọ pé mi kó tó bá ti lóhun ó ti tán náà torí náà eléyìí tí èèyàn wá ó bẹ̀ńlẹ̀ pé yàn ọ́ lọ béèrè àwọn àlùfáà nímọ̀ràn ìmọ̀ràn táwọn àlùfáà máa kúrò ẹni báyìí ni pé iye owó nǹkan ọba mọ̀ ọ́ lọ́ọ́ fi ṣe sàrà ọ̀dà níyàn kọ́ máa bá wọn tó ní ọ̀dà níyàn kọ́ máa ṣe kí ni kọ́ máa bá ìyóò ó kú lọ́rùn rẹ nù wọ́n gbèrú ẹ̀ láàlìkì àmọ́ ẹni tí ọba sì wá mọ̀ la yukallifullahu nafsan illa fojú dá ó tẹ́lẹ̀ ojú dá kí ni ó tó èlò ó sì yọ ó fi ṣe sàárà kódà ó lè fi ṣe sàárà àfọkàn náà àwọn mọ̀lẹ́bí rẹ tí à ń jẹ náà sójú yé àmọ́ bọ́ bá jọ́kọ̀ ìyàwó mọ́kò fún ìyàwó rẹ o àìṣe sàárà fún ìyàwó yẹn o àìyọ zàká fún ìyàwó yẹn o ìwọ wa owó oúnjẹ tí ìyàwó rẹ ọ jẹ o àìṣe sàárà fọmọdé yẹn bí o inú owó àláàlì rẹ ni o ti bọ́ ọmọ rẹ o. àmọ́ àwọn míì ní family members cousin rẹ uncle rẹ ọrùn tiẹ̀ kí jíjẹ múmu wọn wà bàbá rìpára ni wọn kọ́dọ̀ lè fún ru wọn yọ ọ́ èyí náà sì ti tó o ti kú òní gẹ́ni o Allahu ala ẹ ọjọ́ ti ọ orílẹ̀ tó salaam. nípa kíni ǹgbọ́ gbọ́gbọ́. Náà. Àhà ìyẹn ní landlord tó jẹ́ kèfèrí àbó ní ọ̀gá tó jẹ́ kèfèrí ó wá kí ni ẹ̀tọ́ tó yẹ kí ẹ́ kí ni ẹ̀tọ́ tí mùsùlùmí ní. kí ló ní lẹ́tọ̀ọ́ lọ́rùn yàn ìbéèrè tó dáa ni gẹ́gẹ́ bí àwùjọ tá à ń gbé o lè ní láńlọ́ọ̀dù tó jẹ́ èèyàn dáadáa sí ọ o lè lọ́gàá tó jẹ́ èèyàn dáadáa sí ọ kí ni ó yẹ kó o ṣe fún lẹ́yìn ìgbà tí kò sí mọ́ ara àkọ́kọ́ tó yẹ kó o ṣe fún ni pé kó o dárò rẹ̀ lọ àwọn èèyàn ni wọ́n kó rọ́jú o ara fẹ́ra kó o àmọ́ o àìsàdúà ọlọ́run ó forí jẹni jẹ́ ọ̀wá forí jẹ kó tó kù láyé o torí náà kéèyàn ọmọ ọrọ̀ àdúrà tí ó ṣe o ò lè ṣàdúà ọlọ́run ọrọ̀ yín lójú o ọlọ́wọ́ tọ́jú àwọn ọmọ tí wọ́n fi ilẹ̀ o ògbóǹtọ́ lọ báwọn èyí wọn ṣe wọ̀ àmọ́ ọlọ́wọ́ fi wọ́n sálì jẹ́ náà ọlọ́wọ́ ṣàforíjì fún wọn ọlọ́wọ́ àà ẹnijọ́ orin náà àlìjẹ́ndà kó tó kò láyé àìtọrọ ẹ̀fún bí ọba símọ́ o àbòsí ni o àbòsí ni torí náà kéèyàn ọmọ yẹn àmọ́ kéèyàn ó kéèyàn ó lọ kí wọn kọ́ dárò rẹ̀ nínú tí ìsìláàmù fẹ́ ni. ẹ̀ẹ́kejì ni pé kéèyàn ó fi dáadáa sáwọn tó fi ọjọ́ ga rẹ̀ ọjọ́ láńlọ́ọ̀dù rẹ̀ ó sì fi àwo lẹ̀ ó fọ àwọn ọmọ ẹlẹ̀ máa rántí wọn from time to time ah ìyẹn dáadáa bàbá yín èèyàn dáadáa lọkọ yín nítorí ọba ní òfin ràn wọ́n lọ́wọ́ islam ọ̀pẹ́lẹ́ wọ̀ olúwa ní àkọ́ fún yín kẹ́ ẹ ṣe dáadáa táwọn kèfèrí tí wọn bá dìde ogun sí yín o kèfèrí ta ebùn ní nǹkan lẹ́ni tó dìde bọ́ọ̀bọ́ pa bọ́ọ̀bọ́ bu ní ẹsẹ̀ àmẹ́ni tó pé ní in peace làájọ́ ń gbé kọ́dà òun náà ń ṣe dáadáa sí wa islam ní ká fi dáadáa ká fi san dáadáa o ògbóró àwọn nǹkan báwọn ọ̀dà kí lèyàn ọgbọ́dọ̀ sí mo ti sọ̀kan nínú téèyàn ọgbọ́dọ̀ sí nísìnyí o nínú téèyàn ọgbọ́dọ̀ sí èèyàn gbọ́dọ̀ pé a ẹgbẹ́ mi náà organize àwọn àfáà kí ṣàdúrà fún wa ntẹ amúrí tí ń ṣẹlẹ̀ ní o ọgbẹ́ ni ó pe àfáà pé àfáà tó sì lọ́rú ẹ̀ náà wọn náà ń tọ́ba wú fọ́lọ́run ọ̀tọ́jú rẹ̀ èlò ń fọ ọgbà yàtọ̀run rẹ jẹ́ máa lọ ké kùránì bí òkú kèfèrí torí kó lówó gbogbo àwọn nǹkan báyìí ẹ̀ṣẹ̀ ni o ẹ̀ṣẹ̀ ni o torí náà gbogbo àwọn ntí ọba yẹ pé ẹ̀tọ́ mùsùlùmí ni àìfọ́ ẹni kí èsì mùsùlùmí ètò jẹ́tọ̀ ẹni kí èsì mùsùlùmí òun lọ́lọ́run ti yanjú ni tó bó ti jẹ́ nu kéèyàn ó sì má tẹ̀lé wọn lọ ilé ìjọsìn bí wọn ó ti sìn nítorí ìdí kan torí pé bí wọ́n bá wà ń bẹ́ẹ̀ ẹ̀ máa kọ́ sọ ọ́ ọba kíní ọba tí wọ́n bìlíìfù mu wọ́n gbà pé kúlùú ọlọ́hu àhàdùn àbí ọgbà gbà mẹ́ta lọ́lọ́run ọ̀wá wà ń bẹ̀ wọ́n wá ń pé mẹ́ta ni méjì ni ó ṣẹlẹ̀ inú kó gbé àkílẹ̀ ah, ń wí <laughs> àbí kó o sì dákẹ́ ọlọ́run ò sì gbà ká dákẹ́ the best option náà ni fún ọ ni pé sọ fún ọ pé bẹ́ẹ̀ bá darí o ìwà kì í sílé ń mú yẹn sí bẹ́ẹ̀ bá darí o ẹ̀jẹ̀ mà èmi náà wá sí kí ni ìwà kì í sílé gbogbo àwọn nǹkan báwọn ní kéèyàn sọ ẹ àmọ́ ká ṣe dáadáa sí ẹni tó ṣe dáadáa sí yàn kọ́nà bọ́jọ́ kèfèrí ìsìláàmù fẹ́ o. هذا والله أعلم وصلى الله على نبينا محمد وآله